نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى مخبرا بأصحاب الجنة وأصحاب الجحيم قال يطوف عليهم ولدان مخلدون يطوف عليهم ولدان مخلدون بأكواب وأبارق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور العين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون وقال أصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم يا عباد الله لنعلم عمل أهل الجنة وأهل النار العمل الذي يدخلهم مكانهم في دار البقاء فننظر في أنفسنا ونحاسب أنفسنا قبل يأتي يوم لا رد له يوم يحاسب كل إنسان فيه بما أسلف من الأعمال في أيامه الخالية من أعمال أهل الجنة قال تعالى إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم ومن أعمال أهل الجنة قل أن أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار ومن أعمالهم الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ومن أعمالهم الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار ومن أعمالهم والذين ينفقون في سراء وضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين ومن أعمال أهل الجنة والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده ومن أعمال أهل النار قال تعالى ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين ومن أعمالهم أهل, أهل جهنم وكانوا يصرون على الإثم العظيم ومن أعمالهم من خفت موازينهم فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون ومن أعمالهم وأما القاسطون فكانوا لجهنم حطبا ومن أعمالهم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق يا عباد الله نكثر في مثل أعمال أهل الجنة فنفوز معهم نسأل الله أن يوفقنا لما يدخلنا الجنة dájúdájú púpọ̀ الله ti ọlọ́run ọba ni a dúpẹ́ fún awaso lɔdɔ lɔn ba ko aburo yɛ wa awaso lɔdɔ lɔn ba ko bi aburo wɔ wa dadijajɔ ntɔlɔn ba ti fi mɔ na ko fɛn to le si lɔnɔ ɛnti alahu subahana wa taala ba ti fi kunu ko fɛn to le da bana fi ojú ɔnà yà fi ɔmu alahu subahana wa taala ɔlɔwɔ ba ni kɛra ɔn ti wo fun wa àwọn ɛrɛ yɛ to se ni. ọjọ́ òkúndé àlùkìyàmà àyè méjì péré náà ni kò sí kẹta yálà kéèyàn ó lọ ní ọgbà ìjẹ́nà àbí kó lọ sínú náà àbí lọ́wọ́ kó ṣọ́ àpò mi náà ọlọ́run bá wá ń ròyìn àwọn ará àlùjẹ́nà ó ní àwọn ọ̀dọ́ ọkùnrin kan wọ́n rọ̀ kiri ká wọn tí wọ́n máa sì wọ́n wọ́n máa gbé wáìnì fún wọn láti mu pẹ̀lú àwọn ife wáìnì tí wọ́n mọ wọn yìí wọn ò ní mú tán kí àìsàn kankan ó bá wọn látara bẹ́ẹ̀ bóyá kàtá ni àìsàn kankan wọn ní bá wọn látara bẹ́ẹ̀ bákan náà sì ni kìí ṣe tí yóò wá gba ọpọlọ lọ́wọ́ wọn wọn á mú wọn sì máa ní àlàáfíà nínú ọgbà ìjẹun bákan náà wọn máa jẹ èso tó bá wù wọn in tó bá wọn léso náà ni wọn máa jẹ nínú ọgbà ìjẹun wọlé àmì táyìrì mi máa yẹ ṣùgbọ́n àwọn ẹran tá a lè sọ pé bí àpèjúwe bí ẹran ẹdìyẹ tó ń wọn lọ́kàn wọn láti jẹ náà ni wọ́n máa rí gbogbo bó wá ṣe wọ́n ni wọ́n á rí wàhálù lẹ́yìn àwọn ọmọge yóò sì wá mẹ́ fún ọ ká àrùsáyìn ní olú ilmẹ̀kùnún láwọn tó ṣe wípé téèyàn bá rí wọn wọ́n dà gẹ́gẹ́ bí nǹkan àlùmọ́nì ilẹ̀ níbi tí ó ṣe ojúlọ́yìn sí jẹ̀dá àmì màkàrí àmàlù gbogbo ń tàkàkàlẹ̀ látara ti iṣẹ́ tí wọ́n ṣe ilé ayé ni bákan náà àwọn ìran kejì ọlọ́ọ̀bá ní ẹ̀ṣáàbù shimal àwọn ni àwọn ẹni tó ṣe ń pé apá òsì ni wọ́n wà ọwọ́ òsì ni wọ́n fi gba tírà wọn kọ́lọ́ọ̀ má ṣe wá nìkan nu wọn. fi samumi wa hamim inú ooru tí ó gbóná iná ni wọ́n wà ọ̀dílì ní yahmum wọ́n wà nínú ìbòjì ìbòjì tá a sọ yìí yóò dúdú kirikiri tó ṣe ń pé yóò máa kún iná bákan náà làbáàrí ni wàrà kẹrì wọn ò ní rí nǹkan tútù rárá pé nǹkan kan tiẹ̀ ń tutù mọ́ ẹ̀ rárá kò ní ṣẹlẹ̀ sí wọn inú ìpóná ni wọ́n máa wà ẹ̀yà ń sọ̀rọ̀ wọn bá iṣẹ́ wo ni àwọn wọ̀nyí ṣe tí wọ́n fi dèrò náà iṣẹ́ wo la lè júwèé mọ́ àwọn tí wọ́n jẹ́ èrò àlùjànnà ẹ jẹ́ ká jọ wò ó ká wo iṣẹ́ wọn táwa fi wé táwa ń ṣe lẹ́yìn káwọ iṣẹ́ tó ṣe ń pé àwọn ẹni ẹ̀jẹ̀ náà ṣe kádẹ̀wọ iṣẹ́ tọ́lọ́wọ́ bá fi ròyìn àwọn ẹni náà káwá wò sí ń táwa ń ṣe ńgbà tá a máa wò tán oníkálukú ó máa ẹ̀rí ọkàn ó máa jẹ́ wa bọ́ọ̀rọ̀ oníkálukú ṣe jẹ́ àti wípé yóò lè sí wa nílà káyìí lọ síbi wípé àwọn tá a ti fílẹ̀ tó yẹ ká ṣe tá a ṣe àbí bẹ́ẹ̀ kọ́ èyí tá a ṣe tí ó kù yẹ káàtó a ṣèṣirò ara wa kó tó di pé ọba dẹ́dà ó wá pè wá ká wá ṣèṣirò ara ká wá ṣèṣirò iwájú rẹ̀ lóògbé ní àkìyàmà mina amali ahli janna nínú àwọn iṣẹ́ tí àwọn ẹni tí wọ́n máa wà janna tí wọ́n máa ń ṣe gẹ́gẹ́ bí ọlọ́run bá fi ròyìn wọn ó ní innahum kanu qabla dhalika muhsinin síwájú kí wọ́n tó níwájú wọn náà ọba wọ́n tó ṣe ọlọ́run ọba sójú ẹ̀sìn wọn tí wọ́n ṣe láyé ó dà gẹ́gẹ́ bí ìgbà pé wọ́n ń wọ ọlọ́run bàbá yìí ó tiẹ̀ jẹ́ kó dá wọn lójú pé àwọn ò lè rí ọlọ́run ṣùgbọ́n nínú làákàyè wọn ó yé wọn dáadáa kọ́lọ̀ ọba ń wo àwọn látara bẹ́ẹ̀ wọ́n ti di ọba dẹ́dà nínú àwọn ìròyìn tọ́lọ̀ ọba fi ròyìn àwọn tí wọ́n máa wọ ọgbà ìjẹ́nà lérè ìbáàdà wọn ẹ̀sìn wọn ìsìláàmù wọn wọ́n ṣe é níṣe tó ṣe wípé wọ́n pàápẹ́ ọba dẹ́dà ń rí àwọn kémi àtẹ̀yìn ká máa fi ọkàn tẹ̀lé ṣé báyìí ẹ̀sìn ti wá rí ìdí à ń sin lọ́hún bí ìgbà wípé à ń rí àbí bẹ́ẹ̀ kọjá tí ẹ̀ ń sin bí ìgbà wípé ọba adẹ́dà ń wò wá báyìí bákan náà ọba adẹ́dà sọ wípé kánú qalilan minal layli ma yahja'un àwọn ọmọ àlùjànnà yóò nínú tí wọ́n máa ń ṣe ni wípé wọn ò kì í fi gbogbo alẹ́ wọn sùn ó kéré nínú àsìkò tí wọ́n máa ń fi ń sùn ní alẹ́ wọn orí ìdúró ni wọ́n máa ń sùn sí ìyẹn ní wípé ìyáàbò lẹ́yìn wọn kì í fi ṣeré nínú àwọn ìròyìn tọ́lọ́ bá fi ròyìn àwọn tí wọ́n wà lẹ́nu lẹ́lẹ́ ìdí èmi àtẹ̀yìn ìjà wà nínú òpó yìí ìjà wà nínú ẹni tí máa fi èyí tó kéré nù rẹ̀ tí máa fi sùn tó ṣe pé èyí tó pọ̀ jù ń bẹ̀ náà máa fi dúró síwájú ọba adéda lórí ìran. wọ́n bí ashab hum yastaghfirun tí wọ́n bá wá ń ṣe kìyàmù lẹ́yìn báyìí tí àsìkò àlùfájà rẹ̀ bá súnmọ́ wọ́n máa dún ní mọ́sí fáà wọ́n á dún ní mọ́sí fáà wọ́n máa wá foríjì ọba dẹ́dà tòun tí wọ́n ṣe gbìyànjú tó tí wọn ò fi gbogbo òru wọn sùn yìí wọ́n tún máa wá foríjì ọba dẹ́dà èmi àti ẹ̀yin àṣẹ tó tó báyìí ọkọ̀ wá balẹ̀ kì í ṣe pé la máa ń fi èyí tó pọ̀ ní òru wa èsì pé náà lọ́ba fi ń dìde dúró ṣùgbọ́n kan wá tún balẹ̀ tó ti bẹ́ẹ̀ àmọ́ sáká lọ mọ̀ pé ìròyìn àwọn máa jẹ́ náà o kì ṣe ibi tí báyìí báwọn ṣe máa ṣe ni wípé ọ̀pọ̀ ń lu ooru wọn wọ́n fi dìde wọ́n wà tún máa wá fún ìjọba dẹ́dà wọ́n fi amwalihim haqqun lis-sa'ili wal-mahrum bákan náà nínú ìròyìn tọ́ba dẹ́dà ti ròyìn wọn ni wípé ọ̀rọ̀ tó wọn lọ́wọ́ bá fún wọn bó ti lè wò bó kéré tó wọ́n á máa yọ tẹ́ni tó bá wá bí wọ́n lè rí inú ẹ̀ wọ́n á yọ sílẹ̀. wọ́n á yọ tẹ́ni tó bá wá tọ́ ńbẹ̀ wọ́n á yọ sílẹ̀. bákan náà ẹni tí wọ́n bá yẹ kó kù díẹ̀ káàtó fún nínú tó wọn náà bá fún wọn wọ́n á máa ná ńbẹ̀ fúnra àwọn èèyàn báyìí. ìdébẹ̀ àtẹ̀yìndà wà nínú ká nírú fífà yìí lára ṣé ìròyìn báyìí sọ́lé fún ìròyìn mi àtẹ̀yìn. bákan náà nínú àwọn iṣẹ́ tí ọlọ́ọ̀bá fi ròyìn àwọn ní àlùjánnà ni wípé ó ní sọ fún ẹ̀rẹ́ ànábì sallallahu alaihi wasallam ǹjẹ́ kí n fún yín lérò tó dáa ju àkókò tí ẹ̀yin lérò lọ lilladhina taqaw inda rabbihim jannatun tajri min tahtiha min tahtiha al-anhar gbogbo ẹni tó bá ní pààyàn ọlọ́wọ́ bá pátá nǹkan kan ti ń dúró de wájú ọlọ́run ọba kí ni nǹkan náà ọgbà àlùjànnà ìpáyà ọlọ́run ọba ó wà ní ọlọ́run ọba fi ròyìn àwọn ní àlùjànnà kí là ń pè ìpáyà ọlọ́run ọba ní ṣókí òun náà ni pé kéèyàn ó ṣe àwọn kankan yálà nínú ìbáàdà ni àbí nínú èròǹgbà wa ni tó ṣe pé àwọn táwọn ṣe yìí yóò pè wá jìnnà sí tọ́lọ́run ọba ò fẹ́ yóò sún wọn mọ́ tọ́wọ́ wọn bá nífẹ̀ẹ́ sí nígbà tí wọ́n bí ìkan náà wọn sẹ́láf léèrè nípa ìta ń pè nípa ẹ̀ ọlọ́wọ́n ba òun náà béèrè padà wípé ìrẹ́ tó bá wọnú ọgbà tí ẹ̀gbọ́n wà ń báwo ló ṣe ṣe ẹni ẹni tó ń bá pàdé ẹ̀gbọ́n òun ó yà ó ní tó bá tún rìn débi kan tó bá tún pàdé ẹ̀kọ́ ó lóun ó tún yà tó bá tún débi kan tó bá tún pàdé ẹ̀kọ́ ó lóun ó tún yà ó ní ìpáyà ọlọ́wọ́ba lélẹ́yìn kéèyàn orí tọ́lọ̀ ọba kọ̀ kéèyàn yẹra fún ọlọ́ọ̀bá ní lilladhina taqaw inda rabbihim jannatun tajri min tahtiha al-anhar àwọn ọgbà tó ṣe wípé odò a máa sàn ní abẹ́ rẹ̀ yóò máa bẹ fún gbogbo ẹni tó bá páyà wọn. wa min a'malihim alladhina yaquluna rabbana innana amanna faghfir lana dhunubana wa qina nínú ń tààlé fi ròyìn àwọn ọmọ àlùjànnà wọn ni wípé wọ́n máa ń kún fún istifa ìmọ̀ àwọn àforíjì ọlọ́run nínú tí wọ́n máa ń ṣe púpọ̀ ni nínú tí wọ́n máa ń ṣe púpọ̀ ni káwa náà gbìyànjú ká jẹ́ kó wà nínú ìṣòfì wa ká máa bẹ̀rẹ̀ ọba kó foríjì wa torí pé ó dá wa lójú pé kò sí bá a ti fẹ́ ṣe táà kọlu òfin ọlọ́run ọba ó ti wá di ọ̀ràn ìyàlẹ́wà lórí ká máa wá foríjì rẹ̀ wọ́n mi àmàlìhì àsọ̀bìrì nínú tí wọ́n ṣe tọ́lọ̀ ọba fi fi ojú àánú rẹ̀ tó fi wò wọ́n tó fi fi wọ́n sínú ọgbà àlùjánnà òun ní pé onípẹ̀lẹ́kùtù ìrìn wọn onísùúrù èèyàn náà ni wọ́n jẹ́ wọ́n sọ́ọ́dí kíì bákan náà olóògbòdò èèyàn ni tí wọ́n bá fi nǹkan pamọ́ sí wọn lọ́wọ́ wọ́n pamọ́ wọn bẹ́ẹ̀ wọ́n ní àmánà nínú tí ọlọ́wọ́ bá fi rìn àwọn ọmọ àjẹ́ nàlẹ́ yìí ìdí ẹ̀rẹ́ àtẹ̀yìn tí bọ́ọ̀rọ̀ wá sí ilé ká máa bèrè àwọn lẹ́yìn tí tí wọ́n bá fi nǹkan pamọ́ sí ẹ̀rẹ́ àtẹ̀yìn lọ́wọ́ ṣé wọ́n ó pa lọ́wọ́ wa bí wọ́n ṣe fi pamọ́ sí wa lọ́wọ́ tó lọ́dọ̀dọ̀ yẹn ni wá ṣáà sí ẹni tí máa purọ́ gbàǹkan lọ́wọ́ àwọn èèyàn ṣé àtìlẹ́yìn tí máa tàn àwọn èèyàn jẹ láti gbà tọ́ wọn. wọ́n kọ́ ní tíì bákan náà nínú ìròyìn tọ́lọ́wọ́ bá fi ròyìn àwọn àlùjẹ́nà ni wípé wọ́n kì í yapa àṣẹ wọn lọ́wọ́ bá wọ́n kì í yapa àṣẹ wọn lọ́wọ́ bá wọ́n mú fìtìn bákan náà wọ́n máa ń ná sójú ọ̀nà tọ́lọ́wọ́ bá nínú tọ́lọ́wọ́ bá fún wọn lọ́rọ̀ a wípé àti sọ́tẹ́lẹ̀ ó ti gẹ̀rẹ́ nínú àyàrò mi tó túmọ̀ sí pé nínú tí àwọn àti rí ọgbà ìjẹ́nà wọ̀ ó wà nú ẹ̀ ìyẹn ló pé kéèyàn máa náwó kárí aláìní ká náwó fún kárẹ̀ tó kù díẹ̀ káàtó ká náwó fún kárẹ̀ tó bẹ̀ wá fún kankan ká tẹ̀ fún nínú tọ́lọ̀ ọba fún wa ó wà máa fi rí ọlọ́wọ́ ọba tí ó fi wọ ọgbà ọ̀rọ̀ àforíjì bákan náà kéèyàn wá àforíjì ọlọ́run ọba ó tún jẹyọ. wọ́n mi ní àmàlìhìn walladhina yunfiquna fi sarra ó fún ni wọ́n á nánu tọrọ ọba fún wọn wọ́n kọ́ rọ́ ó tẹ̀ fún wọn ni wọ́n á nánu tọrọ ọba fún wọn ó sì fún pínpín náà ni wọ́n sì gbìyànjú láti nánu tọrọ ọba fún wọn. wal kadhimina al-ghayz àwọn á máa gbé ìbínú mi gbogbo ara la ti gbọ́ ìtàn anábì sọ́dọ̀ àlùsọ̀nà wípé n tí wọ́n bá ṣe sí tó ṣe wípé wọ́n fi ta sí òun gan tìka lára rẹ̀ fúnra rẹ̀ pẹ̀sìnráàtì tiẹ̀ kò ní í bínú àmẹ́lẹ̀ tí wọ́n bá ti ta sí ẹ̀sìn òun náà lànẹ́bì máa pọ́n ojúlé lórí èmi àtẹ̀yìn ṣé pọ̀ wọ́n ti ṣe rí rè ṣáà máa gbé ìbínú míì títọ́ wá ta sí wa láwọn àpẹẹrẹ fúnra wa bó láti máa fara ya sí. wọ́n ní káàdì mílíọ̀nù àlùbáyì nínú ìròyìn àwọn àjẹ́nà ilé wa káwọn àna ẹni tó ṣe wípé ká mú sùúrù ìbínú wa ká gbé mi. E ọwọ́ àna àwọn sàhábà tí anábì sọ fún wọn pé kó má bínú ó bí léèrè pé kó fún un nímọ̀ràn anábì ní ìlà akẹ́kọ̀ọ́ má jẹ́yìn àpá tí ó máa bẹ́nu wal kaadhimina al-ghayz wal afina 'ani an-nas bákan náà nínú ìròyìn àwọn ọmọ àlùjáná ni pé wọ́n máa yára ṣe àmójúkúrò fáwọn èèyàn wọ́n ti ṣe nǹkan kan sí wa ni kò tẹ́ wa lọ́rùn ṣùgbọ́n lọ́wọ́ ọba àlekèọ́lá ó fi eléyìí ó fi ròyìn ọmọ àlùjáná wípé wọ́n ṣe é sí wọn tó tọ́ wal afina 'ani an àmọ́ sí àwọn àmà fáwọn èèyàn àwọn àmà fáwọn èèyàn ṣèbí rọ̀mọ́dá ló fẹ́ lọ́tọ́ yìí nínú àdúrà tá a máa ń ṣe é jù òun náà ni pé allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna àmọ́ pẹ̀lú pé kọ́lọ̀ ọba ìwọ ni ọba tí máa ṣe àmójúkúrò tí máa pa ní èèyàn bá ṣe láì dárí ṣàmójúkúrò fún wa káwọn ò fẹ́ kọ́lọ̀ ọba ó ṣàmójúkúrò fún àwa náà ní látara pé ká ṣàmójúkúrò fáwọn èèyàn nínú ìròyìn àwọn àjẹ́ ńlẹ̀ lè والعافين عن الناس والله يحب المحسنين ọlọ́ọ̀bà àlejòọ́lá ó nífẹ̀ẹ́ tí gbogbo ẹni tí máa ń ṣe dáadáa wọ́n ní àmàlì àhàlìjẹ́nà والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم akákalẹ̀ ó jọ bí ìgbà táwọn aṣọ wípé wọn àlìjẹ́nà ò kì í dẹ́ṣẹ̀ rárá àmọ́ kò rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ní nínú tó ń fi ròyìn àwọn àlùjànnà ni wípé wàlẹ́dínà ìdá fáàlù fáàṣíṣà àwùzọ́làmù àǹfùṣàhùn àwọn ènìyàn kan tó ṣe pé tí wọ́n bá ṣe tí ọlọ́run ọba òfẹ́ tí wọ́n ṣe fàṣà àwùzọ́làmù àǹfùṣàhùn àbí wọ́n ti ẹ̀ṣẹ̀ náà lọ́nà kanà zakaru lọ́à ọlọ́run ọba wọ́n tètè rántí ọlọ́run ọba padà torí pé wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ pé táwọn ń ṣe kìíní yóò dáa ṣùgbọ́n wọ́n tara bọ̀ wọ́n ti ṣe náà àwọn ọmọ àlùjáde làárọ̀ yìí rẹ̀ yìí o kó má dàbí ìgbà tá a máa sọ pé ọmọ àlùjáde tí ó bá wà àlùjáde kò gbọdọ̀ dẹ́ṣẹ̀ kan báyìí rárá ọlọ́wọ́ bá ní wọ́n mọ dẹ́ṣẹ̀ wọ́n á ṣe ń tọ́wọ́ ọba pọ̀ ṣùgbọ́n kí ni ó ṣẹlẹ̀ sí tiwọn zakaru mọ́ha fẹ̀sítẹ́kìfàrù lẹ́gbẹ̀rún bíi lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bá ti rántí pé ọlọ́wọ́ ọba kan kìíní wọ́n tẹ̀ padà sọ́dọ̀ ọba dídà wọ́n wà foríjì rẹ̀ wa man yaghfiru dhunuba illa Allah àwọn ni wọ́n foríjì rẹ̀ Allah subhanahu wa ta'ala wa lam yusirru ala ma fa'alu wa hum ya'lamun bọ́lá tí wọ́n ṣe rí i àwọn òkì wá gbogbo lórí ẹ̀ṣẹ̀ kì í ṣe pé àwọn òkì dẹ́ṣẹ̀ àmọ́ ṣé àwọn òkì gbogbo lórí ẹ̀ṣẹ̀ ni tọ́ba ti rántí ọba dẹ́dà ó tutọ́ wọn lẹ̀ ó tutọ́ wọn lẹ̀ wọn lẹ̀ wá foríjì ọlọ́run wọn kì í gbogbo lórí ẹ̀sìn kí wọ́n ní iṣẹ́ tí àwọn èèyàn ṣe tí ọlọ́run bá fi fi wọ́n síná ọlọ́run bá lè kẹ́ra ó sọ fún ọ ní kọ́dà má sẹ kọ́dà kọ́dà tààrà má sẹlẹ̀ kẹ́kùn fi sẹ́kọ̀ kí ló mú yín wọnú náà yìí wọ́n mọ̀ bí wọ́n lè rẹ̀ kọ́ọ̀lù lẹ́mìnàkùn mínà mùsọ̀lì nínú tí wọ́n mọ̀ sọ ní wípé a ò nínú ẹni tí máa kírun láyé a ò sínú ẹni tí máa kírun láyé wọ́n dà nẹ́kùn ní tẹ̀yìnmù mìsíkìn ó wà ní àwọn èèyàn lẹ́yìn tó ṣe pé àjọ wà níbi àti ń sọ̀rọ̀ ẹni jímọ̀ nìkan òun náà ní máa kí jímọ̀ nìkan náà ní máa kí kí lọ ẹni bẹ́ẹ̀ tètè lọ máa mọ̀ wípé ìròyìn yìí kìí ṣe ìròyìn àwọn àjẹ́nà ìròyìn àwọn ọmọ náà ni níta lè fi ìròyìn àwọn ọmọ náà òun ni wípé ká máa gbé òkú sílẹ̀ láìkì wọ́n lè nẹ́kùn lókè ìmú mìsíkìn bákan náà nítorí wọn fi ìròyìn àwọn ọmọ náà ó ní wọn kì í fún aláìní lóúnjẹ wọn dájú níbẹ̀ mùsùlùmí tí ó wà ìjẹ́ kò gbọ́dọ̀ dé ọ̀dájú èèyàn gẹ́gẹ́ bá a ti sọ tẹ́lẹ̀ ó fún pínpín ní kó nánu tó bá ní ó pọ̀ ní kó nánu tó wà wọ́n bá fún nígbà tí wọ́n bí wọ́n lè pé kí ló sọ wọ́n dèrò náà báyìí wọn náà kì í pọ̀ aláìní wa kunna nakhudu ma'a al-kha'idin gbogbo omi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ tako àti ọlọ́wọ́ wa àwọn máa ń nífẹ̀ẹ́ sí àti jókòó pẹ̀lú wọn ìyẹn wà láàyè fún ọ̀rọ̀ tó ya pasẹ́sìn ọ̀rọ̀ tó takò ẹ̀sìn tó takò tọ́lọ̀ wọn bá fẹ́ òun náà ni wọ́n sọ ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àwa kan láti ẹ̀ lọ dálẹ̀ ìròyìn àwọn ọmọ náà lélẹ̀ yìí ká máa dá sọ̀rọ̀ tó ṣe kó ya pasẹ́sìn tọ́lọ̀ wọn bá fẹ́ ká jókòó tà tí wọ́n sọ tọ́lọ̀ bá tọ́lọ̀ wọn nífẹ̀ẹ́ sí nínú tọ́lọ̀ bá fi àwọn ọmọ náà lélẹ̀ yìí wà kúndẹ̀nù kẹ́sìtì bùbí yẹ́ omi díì àwọn wọ̀nyí tó dáhùn bá kan wọn ní àwọn máa pe ọdún ọgbìn ìdí àlùkìyàmà àwọn máa pe nírọ́ lóòótọ́ ni àwọn mùsùlùmí a sọ pé nínú wa a sọ pé kò sọ́jọ́ ọgbìn ìdí àlùkìyàmà àmọ́ sí ìṣesí wọ ọmọ tọ́ka síbẹ̀ ìwà dáhùn tó jọ ìwà ẹni tó rò ó pé ọlọ́ọ̀bá ó kó òdìdẹ ọlọ́ọ̀bá ni wọ́n ìlú lílu mọ́tò ọ̀fìfì yìí. الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون gbogbo àwọn tí máa ń fọ́ọ̀dù yẹn pátápátá kí epe ọlọ́ọ̀bá kó máa bẹ́ kó máa bá wọn. àwọn èèyàn yìí tí wọ́n bá fẹ́ ra nǹkan lọ́wọ́ èèyàn wọ́n ní kí wọ́n wọ̀n pé o kí wọ́n wọ̀n pé o àmọ́ tó bá ṣe pé wọn ti wọn náà ti fẹ́ rà àwọn máa dín èsùn wọn kù tí wọn ò lérò pé ọlọ́run ó gbọ́n dìde lọ́kùnrin ìṣesí wa gbà ní yóò máa tọ́ka bí ìgbà ó pé tábà sọ pé kò sọ́jọ́ òkú ni àlùkìyàmà ìgbà tábà sọ pé àníwájú wọn jọba nílẹ̀ láti wá sí òṣè lóòótọ́ làfẹnusọ làfẹnukọ pé rárá kò sọ́jọ́ òkú ni àlùkìyàmà ṣùgbọ́n ìṣesí wa kọ́ ẹ ká wo ṣe ọwọ́ dáadáa wọ́n mi ní àmàlì ahàlì jahannam وكانوا يصرون على الحنف العظيم èyí tá a fi ròyìn àwọn ọmọ àjẹ́tẹ̀ wípé lẹ́yìn tí wọ́n bá rí wípé àwọn ti tẹ́sẹ̀ sọba dẹ́dà wọ́n wá foríjì rẹ̀ wọ́n ọ̀dẹ̀ kí gbogbo lórí ẹ̀ṣẹ̀ àwọn ọmọ náà ìdàkejì ni ẹ̀ṣẹ̀ ńlá ńlá báyìí àwọn jókòó tì ní àwọn kàbáyìí rí ẹ̀ṣẹ̀ àwọn kàbáyìí rí ẹ̀ṣẹ̀ náà làwọn máa jókòó tì kò ní nǹkan kan ní ìbì lórí ẹ̀mí wọn eléyìí ìròyìn ọmọ náà ni kọ́mọ̀ kó yà wáyà. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون ẹ̀yẹ́ kébì àti ẹ̀yìn káwọn ṣe ọwọ́ dáadáa ìbáàdà mélòó la ń ṣe náà mélòó náà la ń ṣe abá ti kí kí ni nǹkan tá tún ṣe lẹ́yìn ẹ̀ kí ni táà ṣe lẹ́yìn ẹ̀ nínú tọ́lọ̀ àwọn afẹ́ròyìn àwọn tí wọ́n wọ̀ náà ni wípé ẹni tí iṣẹ́ rẹ̀ tá bá gbé sórí òṣùwọ̀n tí ò bá tẹ̀wọ̀n rárá ìbáàdà mélòó lèmi àtẹ̀yìn ríṣẹ́ èyí tó kéré ta tún ríṣẹ́ náà àti fi kárí mi àti fi bàjẹ́ àti fi rìyà àti fi pantó kéré iṣẹ́ náà pọ̀ kò tó nǹkan kan àtúntì fi kárí mi àtúntì bàjẹ́ bóò lọ́rọ̀ wa ti fẹ́ já síná kọ́lọ̀ kó sàánú kó forí jù wá. wà á ń bẹ̀rẹ̀ kan sí tó ń fẹ̀kánú ní jahannama hàtọ̀bà gbogbo ẹni tó bá ya pàṣẹ ọlọ́ọ̀bà pátá igi tí a igi ìdáná tá lò pọ̀ inú jahannama ni wọn. gbogbo ẹni tó bá ya pàṣẹ ọlọ́ọ̀bà ó jẹ́ kèfèrí ni àbí àwọn àṣẹ ọlọ́ọ̀bà lélẹ́yìn òun tẹ̀ lójúmọ́lẹ̀ ọgbà náà wà yòówù fàyà igi ìdáná ni wọ́n jẹ. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ọlọ́run bá ní gbogbo ẹni tí máa fìtínà àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin lóbìnrin ó lè kéré lójú àwọn tí máa ń sọ ẹ̀dẹ̀rọ náà ó kéré lójú ẹ̀yin máa tètè rọ̀ mọ́ inna alladhina fatanu almu'minina walmu'minat gbogbo ẹni tí bá máa kórìíra bá wù mí tí máa kórìíra bá wù mí lọ́kùnrin lóbìnrin thumma lam yatubu tí wọn ò bá jáwọ́ ń bẹ̀ falahum adhabu jahannam ọlọ́ọ̀bá ni wọ́n wọ̀ náà falahum adhabu alhariq nínú hadith kan tó fi ẹsẹ̀ rí àwọn kan jòkó pẹ̀lú rìjáàlì wà ń bẹ àti àwọn kan tí yìí ò lè rántí wọ́n ní Abu bá wọlé nígbà náà Abu Sufyan ló gba Islam wọ́n ní lórí ìjòkó yẹn wọ́n sọ pé àwọn idà ọlọ́run ọba wọn ò tí ì parí iṣẹ́ wọn lórí àwọn ọ̀tá ọlọ́run yìí wọ́n náà bá fi wá dáhùn wípé ẹ̀yin fi máa sọ ọwọ́ ọ̀rọ̀ báyìí sí àwọn èèyàn ńláńlá láàrin àwọn ọkùnrin yìí wọn ló wá lọ sí ọ̀dà ànábì sọ̀lá àṣọ̀lá wọn wá sọ fún ànábì tó ṣẹlẹ̀ ànábì wá ní á n tó sọ yìí ó súnmọ́ kó ti bí àwọn ẹni yìí nínú tó bá sì ti bí wọn ní o ti bí ọba dẹ́dà nínú wọn ní Abubakar wá padà ó lọ bá wọn ó wá sọ fún wọn wípé ó ní kí ni òbí inú bí wọn ní rárá kọ́lọ́ ọba kó forí díẹ̀ kí la fẹ́ lómi ẹ̀ wípé gbogbo ẹni wá ní yóò wà bọ̀ òdodo ẹ jẹ́ ká ṣọ́ra ìwọ rẹ̀ ká má jẹ́ kó ti ọwọ́ wa kó fàyà ẹlẹgẹ́ òun lọ́rùn olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo yìí ṣe ẹni tí a kò lè ṣe tó bá wà pẹ̀lú Abubakar ọbẹ̀ làǹdù òun làǹdù dá padà Bilal ó wà lọ́ni tí Abubakar padà lọ bá tó wá ń bẹ̀ pé ṣé mi ò bí tẹ́ ṣe tí mi ò bí inú dá. so tàbá wò ó Abubakar sí Bilal wọ́n bẹ̀rẹ̀ àná abẹ́lẹ́ wa kó jẹ́ kí iṣẹ́ ọwọ́ wa kó jọ ti tàwọn ọmọ àlùjànnà kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí ó jọ tiwọn ọlọ́wọ́ wa ṣe níṣẹ́ tí ó jẹ́ àtẹ́wọ́gbà kọ́lọ́n kó forí jì ẹni tó ń sọ̀rọ̀ àti àwọn fúlàǹgọ̀ kó pé wá jìnnà sí gbogbo tí ó jẹ́ wá tí ó jẹ́ ká ṣe iṣẹ́ àwọn ọmọ náà وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين قوموا الى الصلاه